máa rí ìrọ̀rùn ẹ̀mùgà mi. alájí. àjíw ikú ni mí ti panilẹ́yẹ̀ ìwò lọ́gbọ́ lọ́gbọ́ lọ́gbọ́ lọ́gbà nígbà yẹn yẹn níbẹ̀ kọlù mí torí jà mí ọmọ àfọwọ́ náà lọ́ọ̀ afẹ́fẹ́ ò òfin ìdí fẹ́lọ́pẹ̀ sẹ́lẹ̀ tètè ah, kọ́ ah, wọ́n jẹ mi. ṣé bẹ́ẹ̀ náà ṣe wá ń fọ́ lójú nù orí ọba alájú yìí ló mọ̀ pé orí ọmọ. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ wá tí ì rí nǹkan kan. yóò ní sáàdù ara ò ní wo kòkò ní wá jùjẹ. àwọn eléyé ti pàlú wá jẹ àwọn eléyé ti ń jáde lọ́sàn gọ́gọ́. lọ́sàn gan ah, ah, ah, àwọn àgbàlagbà lọ́sàn gan. iṣẹ́ kú ni o. mọ̀jẹ̀ o ikú ni kì í sẹ́yìn. ìràwé tó fojú kan odò ṣègbè o wọn ò débù rẹ o àwọn ìyá àbí o ilé òjò olè ọjà ẹyẹ burúkú òkè gbére kòwé òkè hmm. kò ní gbẹ́rọ̀ ṣẹṣẹ. pẹ̀lú kó yí ọmọ mọ̀ pé mọ̀ pẹ̀ já. ẹ ti pé soso ó sì di dandan kẹ́ ẹ rí soso.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 ọ̀pákẹ́ọ̀làkẹ́ ayé nínú ayé gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ́ jápàjọ oníjẹ̀dọ̀jọ̀ kan jẹ̀gbẹ́jẹ̀ kára wọn àjẹjọ èèyàn tàbí. ọbẹ̀ ká jẹun a sì jẹ bẹ́ẹ̀ lọ́dà wẹ́lẹ́wẹ́lẹ́ tegutegun láàfọ̀. ẹ mọ̀ bí sẹ́mi jẹ́. ìyá wa ẹlẹ́mọ̀ká àjà ọ̀wàràǹkàkà ìwé àgbọn òwúrọ̀ kàkà kọ́rọ̀ lẹ́yọ̀ líle ló ń lé bí ọrùn akíkà ológodo bí ogún jàǹdù sinmi láti tún ọ̀pá kẹ́. apagbọ́kọ̀ ọ̀tàn náà sọ òwúrù lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ ẹlẹ́yẹ ń bí fara rọ. ìrísẹ̀ ìrò sálẹ̀mọ̀ ìlókè akọ àparò kò ló gbẹ lórí sẹ́sẹ́sẹ́. tó bá di ọ̀la lọ́sọ̀ gangan ẹ ó pe gbogbo ẹlẹ́yẹ àgbáyé pátápátá ẹ ó pe tilẹ̀ kí wọ́n jáde wá ẹ mí àti gbogbo ẹlẹ́yẹ pátápátá rìn ní agbára lọ́sàn gangan. ẹ mọ lóòótọ́. ọ̀bọ̀tá ni kí ni ilé ìtúsẹ́ fúnra rẹ̀ ló ń kẹ́bọ jẹ sí ẹ mọ̀ rí. bíkí ṣe ń lóko ló ń para ilé tajà ń jètò gbèrò ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ ń polówó ikú tantan. sinimá titun ọ̀pá kẹ́. another blockbuster written and produced by ọ̀làyẹmí jimoh yemkem directed by wasiu woya gaozu starring ọ̀làyẹmí jimoh yemkem ọ̀dúnladé adékọ́lá ronke odù sanya filiki abẹni agbọn ìyàgbọ́ nǹkan adéwálé alẹ́bíoṣù asisi jaduade owólabí àjàsà mọ̀nsúrù ìjàyégbèni lẹ́kàn ọ̀làtúnjì Fáṣọlá Fatima Ogundare Ọláyínká Rahman Táwákálítù Àjọkẹ́ Sójẹ́ Àlíkáyọ̀dé Agbọ́lá Abíọ́dún Oyèlérè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun yìí ọ̀pákẹ́ subtitled in marketed and distributed by Aperire Marketer Òkìkí Films and Music Productions sinimá tuntun ọ̀pákẹ́ ó dojijì kiri ọ̀sán gangan làwọn àjẹ́ ń jàbí àríra báyìí wọ́n olórí ni mi wọ̀ yájẹ̀kọ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ojúmọ̀ ojúmọ̀ ojúmọ̀ ojúmọ̀ kayé kayé rọrẹ. Coming soon on Okiki Premium TV.